sorrow. When you get when you get Ẹ kú déédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa orúkọ mi ni Olúmídé aya Martins abimi ní ìlú Ìjerò a sì fẹ́ mi lọ sí ìlú Òde Rẹ́mọ oníṣọwọ́ ni èmi iṣẹ́ ọwọ́ tí mo dẹ̀yàn láàyò òun ni catering àti baking ìgbà tí mo wà ní kékeré mo dàgbà gbọ́njú ní ìlú Ìṣó èmi ni àkọ́bí nínú àwọn ọmọ tí ọlọ́run fi jinkí fáwọn òbí mi ìgbà tí a wà ní ìlú ìṣò mọ́mì mi ìgbà èkó ni dáàdi wa ń gbé so mọ́mì mi máa ń wá ìgbà míì wọ́n lè wá rí dáàdi wa lẹ́kọ̀ọ́ so tó bá wá rí dáàdi wa lẹ́kọ̀ọ́ èmi ni mo máa wà ní máa máa tọ́jú àwọn àbúrò mi àwọn mẹ́rin ni wá ń gbà yẹn so èmi mo máa tọ́jú wọn máa sóúnjẹ fún wọn so gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yìí ó ti fún mi jẹ́ kí n ní ìfẹ́ sí kéèyàn máa dáná so Igba ti máa fi dé secondary school mo parí primary school mi ní St Andrew primary school ni show mo wá proceed sí Christ Girls School Adó Èkìtì Lati lọ ṣe secondary school mi so but nígbà tí mo máa ń lọ boarding school yìí ìgbà ya ti wá move wá sẹ́kọ̀ọ́ wá bá dáàdi wa lẹ́kọ̀ọ́ ní 1994 ìgbà tí máa fi tí máa every time tí máa lọ sí secondary school máa rí pé pocket money tó bá fún mi mi ò kí ń ná tán màá mú wálé tí n bá délé màá ra fúláwà màá ra bọ́tà màá ra òróró màá ṣáà máa ṣe oríṣiríṣi mo lè ṣe fish roll kì í ṣe sausage mo ṣáà máa ṣe oríṣiríṣi so ìgbà tí ó wá di pé mo dé JSS three àwa a fẹ́ bọ́ sí SS one àwa ní láti choose a ní láti yàn nínú home economics àti agric mo wá sọ fún dádì mi pé home economics ni màá ṣe tọ́psì mi ni pé àwọn ò ní jẹ́ kí n ṣe home economics pé mo ti like oúnjẹ jù pé agric ni kí n lọ ṣe so mi ní choice mo ní láti ṣe agric but bí mo ṣe ń ṣe agric yìí mo yìí fi ìfẹ́ sí àwọn home economics gbogbo àwọn nǹkan tó máa ṣe catering practical wọn mo máa ń lọ bẹ̀ mo máa lọ wo nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ so ní two thousand and two thousand and one ìgbà tí máa ṣe tí máa ṣe tán tí mò ń ṣe tí mò ń prepare fún jamb láti wọ yunifásitì ibi tí mo ti ṣe jam blessing gbà yẹn mo wá rí àǹtí kan ó máa ń ta confectionaries wọ́n ṣàwọn à ń po nǹkan kan pẹ̀lú igi ah, so mo ní àǹtí ah, kílẹ̀ ń pòpọ̀ wọ́n ní àwọn ṣe kéèkì ni mo ní ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nǹkan kan tèmi ní níwà tí bá réyàn tó ń ṣe nǹkan kan tó nídìí ìrànlọ́wọ́ èmi ò kì í dúró kó sọ fún mi pé kí n wá ràn lọ́wọ́ mo máa ń fẹ́ help ni because èèyàn mọ oore téèyàn máa rí gbà láti ibẹ̀ tó mú ṣe ní àǹtí ẹ jẹ́ kí n bá yín ṣe nǹkan tẹ̀ ń ṣe bọ́ ṣe gbé fún mi nìyẹn bá ṣàṣepo ṣúgà àti bọ́tà yẹn á lo ọwọ́ gbàtàdé fẹ̀yìn sí a fi flour sí mo ṣàwòwò bó ṣe ṣe process yẹn from the beginning to the end so ìgbà tí mo délé ah inú mi dùn mo lọ bá mọ́mì mi mo ní àmọ́mì Olúmídé mo ti lè ṣe kéèkì mọ́m ti ní kéèkì kẹ̀ ó kẹ́ ẹ ra nǹkan tí máa lò fún mi so bí mọ́m ti ṣe ra flour sugar everything tó ṣe rà fún mi nìyẹn èmi náà bá fọwọ́ mix a ní àwọn neighbor kan ọ̀rẹ́ mi Bọ́lá Oyèlákin àwọn ní oven wọ́n ní cook wọ́n ní oven gbà yẹn so mo ṣe ní Bọ́lá mo fẹ́ ṣe kéèkì ilé yín o so a ní stainless pan kan kékeré báyìí I can still visualize how it is stainless pan yẹn òun ni mo mú tí a da cake sí ta bake ẹ ìgbà tá a máa ṣe cake tán mm, ẹ mọ̀ pé mi kúkú wọn quantity nǹkan tí máa fi sí ìgbà tá a máa ṣe cake tán a aláìkẹ́ so ó dà pé ńgbà tí Bọ́lá náà máa ṣe tó máa ṣe birthday ńgbà yẹn mo tún ṣe cake fún so bó ṣe di pé mo á bẹ̀ sí ṣe cake every time nìyẹn then mo ìgbà tí mo máa ń wálé náà in between kí n tó parí secondary school mo máa ń bi kí n lo gbogbo àwọn fish àti kí ni mo máa ń ṣe mo ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe so ìgbà tí mo wọ University of Ìlọrin mo tiẹ̀ ti gbàgbé pé mo mọ̀ pé mo mọ̀ snacks ṣe ń gbà yẹn so ìgbà tí mo dé three hundred level wọ́n wá fi mí jẹ commercial director ní fellowship mi. Mm -hmm so commercial director yẹn èmi ni mo wà ní in charge gbogbo àwọn nǹkan tá à ń ṣe ní fellowship so aunty kan wà tán máa ń supply wa ní snacks aunty blessing bí pé kanti yẹn gbé one week kó di next week kó má gbé wá kó gbé one week kó di next week kó má gbé wá so bí ah, mo kàn ṣe make up mind mi nìyẹn pé mo ní láti mọ bó ṣe ń ṣe snacks yìí èyí tí aunty yìí fi ń disappoint wa The holiday tá a gbà ní semester yẹn gbà tí máa délé mo ṣàrà flower mo wá gbogbo ìwé àwọn òwe tán máa ń tà make how to make this mo wá gbogbo ẹ̀ mo ṣe bẹ̀ sí practice donut yẹn the first donut tí mo ṣe wọ́n bá ju donut yẹn lù yín ó máa fún yín mark <laughs> bó ṣe le tó in fact tí orí ò bá ní bẹ́jẹ̀ ni mo ṣe àwọn gbogbo èèyàn fellowship lọ́jọ́ yìí ní ah sister Sharon donut yín ilé mo ṣàníyẹ bá mi rà pẹ̀lú ìfẹ́ so ìgbà tá a máa end of the semester mo make sure pé mo lọlé mo ṣe donut yẹn repeatedly repeatedly so ìgbà tí ma then tá a bá ti wọlé bẹ́ẹ̀ yẹn láti beginning of the semester mo máa so oúnjẹ tó bá ti the end of ma save oúnjẹ mi the end of the semester tí ma ti save rẹ̀ màá wá so oúnjẹ fún àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn so bí mo ṣe so oúnjẹ náà ni mo ń snacks ìgbà tí ìgbà tí in fact ìgbà tí ma fi dé four level ọmọ wa ń bẹ̀ mí nínú hostel ni pé sister sharon sharon ọmọ ń pè mí school pé sister sharon ẹ ṣe snacks afẹ́ra you know àwọn hostel mate mi wọ́n máa pè mí à ah, sharon ṣe snacks afẹ́ra ó ti wá di pé mo bẹ̀rẹ̀ táwọn department bá ti fẹ́ ṣe welcoming program èmi náà máa gbéṣẹ́ náà fún máa gbé bag of flour gbogbo àwọn roommate mi ẹ̀ mọ̀ mo ti bẹ̀ sí ìwò pé bó ṣe bẹ̀ sí employer àwọn èèyàn roommate mi gbogbo wọn ti mọ̀ pé àwọn máa jẹ free donut gbogbo wọn máa ṣiṣẹ́ hama everybody ó máa mix because wọn ò ní fẹ́ fèmí nìkan lẹ̀ kémi náà máa ṣe one bag of flour so gbogbo wa la máa ṣiṣẹ́ so gbà tí ma fi kúrò uni Ìlọrin mo ti mo ti mọ̀ yín pé mi ò lè ṣiṣẹ́ pẹ́ mo ṣe wò pé iṣẹ́ ọwọ́ yìí mo ni lati lọ kọ́ sí several months eléyìí náà la lo ta a fi ṣe bread tá a dẹ̀ supply ìsàlẹ̀ ń bì la máa ń tanná sí tá a bá ti tanná sí ìsàlẹ̀ gas lélẹ́yìí náà ń lò tábà ti ó dẹ̀ lè lo ṣàkó tí wọ́n bá fẹ́ lo ṣàkó sí èèyàn máa dáná ṣàkó sí bí tábà ti tán tábà ti tanná sí tá gbé búrẹ́dì wa sínú ẹ̀ a dẹ̀ máa jẹ́ kó kó jiná bọ̀ nǹkan tá a wá realize ni pé torí pé sàlẹ̀ nìkan níná wà ìsàlẹ̀ ló máa kọ́kọ́ jiná òkè tiẹ̀ lè má tíì jiná so ìdí nìyẹn tí ìdí nìyẹn tó fi dáa téèyàn bá lè lágbára láti gbìyànjú kó wa imported oven but over the time tó bá ṣe ń ṣiṣẹ́ tó bá yìí jẹ́ pé local oven yìí lẹ ilé lọ́wọ́ yín lágbára yín ìka ẹ wá local oven tẹ́ máa lò lọ iṣẹ́ dẹ̀ máa ṣe from there tẹ́ bá bẹ̀ sí í ṣe owó kéékèèké kéékèèké tẹ́ ṣe owó papọ̀ ẹ máa rí owó ra oven ńlá. nígbà tí mò ń dàgbà tí mo wà ní science um, student ní secondary school I've always wanted to be a doctor because my dad wants me to be a doctor mo ti gbogbo ìwé tí mo ń kà pé dókítà ni mo fẹ́ ṣe bí mo ṣe ṣe jam medicine and surgery ni mo feel ní Unilorin ìgbà tí orúkọ máa jáde orúkọ mi ni number one on botany list ah tí mo ṣe orúkọ báyìí mo pariwo botany kí wọ́n fi ṣe you know mo ṣàrò pé òkè jẹ́ kí n tún ṣe another jam tí máa fi tí máa fi change over sí doctor but ìgbà tí máa fi ṣetán Unilorin pẹ̀lú gbogbo nǹkan tí mo fi tí mo ti kọ́ àwọn tí mo ti wo gbogbo àwọn nǹkan iṣẹ́ ọwọ́ tí mo ti kọ́ mo mo kàn ṣe change way Olúmídé owó ni wàá máa kà <laughs> doctor àwọn ọmọ mi máa ṣe doctor nìyẹn. ok um, àti oil àwọn oven tray tá a máa arrange àwọn bread yẹn sí there are some different very special shape tá a máa ṣe this is one of our trainees she is mrs zige and she is also working she is a graduate but she decided that iṣẹ́ ọwọ́ yìí làwọn fẹ́ kọ́ that's why she is here just say hi to people Hello. in the so different. Um, a máa ṣe coconut bread this is our desiccated coconut and a máa ṣe sanding bread náà. No. so a máa ń wé ẹ each one ta máa ń wé is two two hundred grams. ìgbà tí ní two thousand and ní ọdún two thousand and eight mo ń ṣiṣẹ́ ní microfinance bank so gbogbo àwọn nǹkan tí mo ti kọ́ ní secondary school àti university mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe é tó yẹ pé àwọn èèyàn ti ń wọ́n ti ń ẹlòmíì sanwó díẹ̀díẹ̀ mò ń ṣe fẹ́ lòmíì lọ́fẹ̀ẹ́ so ìgbà tó di April first two thousand and ten you know salary tán sọ fún mi ìgbà yẹn forty thousand ni wọ́n sọ fún mi pẹ̀lú gbogbo two one tí mo ní mo ṣàfẹ́ ṣiṣẹ́ wọn wípé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú two one mi ìgbà tó di tó ti di towards the end of two thousand and nine wọ́n bẹ̀rẹ̀ sí ń san nineteen five fún wa wọ́n ní pé wọ́n make profit April first two thousand and ten tí mo ṣe dé office April ten yìí april first two thousand and nineteen ló máa pé ọdún ọdún mẹ́sàn-án so bí mo ṣe dé ọ́fíìsì báyìí mo kàn wó gbogbo ẹ̀ pé báwo máa ṣe máa fi two one gba um, for nineteen thousand five mo ṣe dọ́fíìsì báyìí mo kọ̀ kọ́ resignation letter mi ni in fact april fool náà wò bóyá mò ń ṣe àfìgbà táwọn òbí mi ní ọ́fíìsì títí di tó ti di ọjọ́ bíi mẹ́ta táwọn òbí mi ló tó ṣe dawn on them pé mo ti resign finally so ìgbà tí mo dẹ̀ wò ó pé iṣẹ́ ọwọ́ tí mo ti kọ́ jẹ́ kí n lọ tẹra mọ́ kí n lọ kọ́ sí mo lọ sí mix and bake mo ṣe sugar craft mo ṣe modeling course mo dẹ̀ tún lọ sí sense of taste catering school mo, mo kọ́ Chinese cuisine níbẹ̀ so àti two thousand and ten april first yìí nǹkan tí mo ń ṣe rèé mo ti fi ọwọ́ mi mo ti fi ṣiṣẹ́ tọwọ́ ọwọ́ ọlọ́run dẹ̀ ti ń jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi kó jẹ fún mi. yes. It's off. people they want to tá a bá ti róòlù ẹ̀ tán báyìí àwa ọ̀rọ̀ arrange ẹ̀ sórí oven tray bá ṣe máa ṣe fún coconut bread náà nìyẹn so bá ṣe máa ṣe coconut bread wa àti sanding bread aláwọn big big sizes náà tó yẹ pé tá a bá fẹ́ ṣe àwọn kéékèèké tá a máa ń ṣe iṣẹ́ yìí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàdé and bá a ṣe ń gba àwọn employees bẹ́ẹ̀ náà là ń meet àwọn client ó ti ẹ mọ̀ client mi wà tó jẹ́ pé wọ́n ní outburst of attitude but iṣẹ́ yìí ó ti kọ́ mi béèyàn ṣe ní sùúrù ó ti kọ́ mi béèyàn ṣe máa fi ìrẹ̀lẹ̀ ṣe ohun you know humility there are some people that èèyàn kàn máa ṣe yes sir yes sir yes sir and through yes sir yìí wọ́n máa wọ pé ọmọ yìí ọmọ gidi lomo, yìí iléèwé ló ti máa jáde and through that mo ti gba ọmọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ dealing with employees too you know it has developed the leadership skill in me you know to be able to it's not easy to manage people but you know managing my employees and you know it has ó ti really wọ̀n mí lọ́wọ́ gidi and mo dẹ̀ mọ̀ pé ọlọ́run yìí màmá wọ̀n mí lọ́wọ́ sí sẹ́yìn sọ̀rọ̀ pé mi ìdẹ́gun challenges tí à face me iṣẹ́ wa why. number one iná kò sí nǹkan tá a lè tá a bake I need ìdí iná tá my bá máa ṣe bread bó ṣe cake la I need a ní ìdí my son a dóò gas la máa fi ń dáná wà nídìí ìgbà míì tó bá jẹ́ pé a ní láti ṣiṣẹ́ mọ́jú a ní ìdíná láti ríran so iná ó ṣe pàtàkì nínú iṣẹ́ wa yìí a máa bẹ àwọn ìjọba kó túbọ̀ bá wa mú wa sí ọ̀nà ọ̀rọ̀ iná so that iná máa lè jẹ́ nǹkan tó constant then number two ni pé employees àwọn òṣìṣẹ́ tó báyàn ṣiṣẹ́ kọ́lọ̀ jẹ́ kéèyàn rí èèyàn tó máa lè fi ọkàn ṣiṣẹ́ fúnyàn ní tí má fẹ́ gbà yàn ó sì mo máa ń gbàdúrà olúwa àwọn ọmọ tó yẹ pé máa ṣiṣẹ́ tọkàntọkàn because employee mi wà tó jẹ́ pé ọ̀nà bó ṣe máa máa mú nǹkan tó fẹ́ mú nǹkan tó ní bó ṣe máa mú ló máa máa wá so tọ́lọ̀ bá lè fún wa tá bá rí àwọn òṣìṣẹ́ tán lè fi ọkàn àti ara ṣiṣẹ́ ó tún máa jẹ́ kí workload tó wà lórí àwa náà kó kó wà reduce bẹ́ẹ̀ ṣe dẹ̀rọ àwọn èèyàn wọ́n máa ní pé wọn kì í jẹun kọ́ máa sanwó irọ́ ni ẹlòmíì máa jẹun àti wá gbowó lọ́wọ́ ẹ̀ ó di gbèsè ó máa di wàhálà owó yẹn wá di gbèsè ẹ wá máa fà wọ́n so káwọn èèyàn wa náà tó máa ń pe àwa caterer tó ń pè wá tó ń pè wá síṣẹ́ láti kó máa try ẹlòmíì lè san eighty percent kẹtó rí twenty percent tó kù gbà ẹ máa wá máa di pé a máa fà a máa fà but nísìn mo ti ń try láti play um, write àwọn policy kan tó yẹ pé tí o bá san gbogbo owó ẹ tán o ò lè rí iṣẹ́ ẹ̀ gbà so bó ṣe wà ń sìn a máa fi sílẹ̀ fún wọn hour a máa jẹ́ kó prove ká tó wá bake oven wa rèé ṣe rí oven yìí they are imported oven a lè lo local oven náà mo ní local oven máa fi local oven yẹn hàn yín but ṣe a rí over the time I realize pé outcome imported oven yìí ó dáa ju outcome local oven lọ so that's why anybody tó bá fẹ́ go into bakery production I will advise that get an imported oven but ẹ má sọ wípé torí pé mi ní imported oven mi ní ṣiṣẹ́ tó bá ṣe local oven lẹ́ ilé afford for now ẹ ṣe local oven yẹn several months several years kí n tó ra imported oven yìí local oven mi ni mò ń lò mo dẹ̀ ń supply bread àwọn èèyàn wa bread wọ́n dẹ̀ ń jẹ but láti jẹ́ kí iṣẹ́ wa wà faster la ṣe get imported oven yìí tá bá ti tan oven wa ká tán gas ló ń lò iná tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn a kàn máa fi ń power button the only thing tí náà yìí ṣe nìyẹn so bí normal bí àwọn fabricated oven náà ṣe máa lo gas ni eléyìí ṣe ń lo gas gas lọ́nà tá bá ti tàn tá a tan gas iná ẹ̀ máa jáde lókè báyìí bó ṣe níná lókè bẹ́ẹ̀ náà ló ní nísàlẹ̀ ìdí tí eléyìí dẹ̀ fi dáa ju ti fabricated oven ni pé bó ṣe ń bake nísàlẹ̀ náà ló máa máa bake ní òkè ṣùgbọ́n fabricated oven ìsàlẹ̀ nìkan níná wà so kò ní jẹ́ kí output ẹ̀ kó kó yọ dáadáa ẹ jẹ́ kí n fi fabricated oven yẹn hàn yín. mo ti máa ń desire láti jẹ́ pé mi ni mo máa ṣe wedding cake mi wedding cake mi èmi ni mo ṣe láti bẹ̀rẹ̀ títí mo fi parí step méje ni and ẹmọ̀gbà tán wá ní ta ló fẹ́ introduce cake yìí ìyàwó gangan fún rẹ̀ ló tún wá jáde tó wá introduce cake orí mi wú is one of the day ọjọ́ tí mi inú mi dùn jù tí mi tiẹ̀ lé gbàgbé ṣé wá rí ọjọ́ tí inú mi bàjẹ́ jù ọjọ́ tá à ń sọ yìí mo mà kú kọ́sọ́mà pè mí wọ́n fẹ́ ṣe wedding cake ní Lọ́kọ́jà mo dẹ̀ gbowó wọ́n dẹ̀ san wọ́n dà pé wọ́n san sixty percent mo bá ṣe cake mo ti decorate cake dáadáa mo bá gbé cake lọ sí Lọ́kọ́jà ka ni mo ogbon ti mo ni ni ìsìn ka ni mo nígbà yen ni màá kàn wá kétra tó wà ńlọ́kọjá màá dẹ̀ lọ e ẹ̀ màá dẹ̀ se ise mi màá dẹ̀ mú fo ọmọdọ̀ e lo sí kinní bọ̀ ti ṣe dúró dada mo ya picture ti no mi dun fi dé lokoja after almost about 13 uh, hours journey ti ma dé lokoja kéèkì ti wá ní kéréké apá ti ń yẹ ti ń yẹ di mo try gbogbo láti fix cake náà because ìlú oko níbi tá a lọ so kò sí ẹ̀ tí baker kankan tí mo lè lọ bá pé kó fún mi but àwọn nǹkan tí mo kó dání látẹ̀kọ́ mo ṣàtúrẹ̀ láti fi patch cake náà ah ìgbà tá a máa dé reception ọkọ ìyàwó ṣe ló bẹ̀ sí ń pariwo lé mi lórí tó ní èmi èmi wá láti èkó wá ba wẹ́dí òun jẹ́ ni ah mo bẹ̀ sí ń sunkún báyìí àwọn èèyàn ń bẹ̀ mí mo sunkún tí mo fi dẹ́kọ̀ọ́ ni tí mo fi padà báláǹsì kéèkì tí mo sọ èmi ò rí gbà díẹ̀ níì àfi tọkọ ìyàwó yẹn bá ṣe decide láti fún mi lọ́la. seven months eléyìí náà la lò tá a fi ṣe bread tá a dẹ̀ ń supply ìsàlẹ̀ ń bì la máa ń tanná sí tá a bá ti tanná sísàlẹ̀ gas lélẹ́yìí náà ń lò tàbá ti ó dẹ̀ lè lo ṣàkó tí wọ́n bá fẹ́ lo ṣàkó sí èèyàn máa dáná ṣàkó sí bí tàbá ti tan tàbá ti tanná sí ta gbé búrẹ́dì wá sínú ẹ̀ a dẹ̀ máa jẹ́ kó kó jiná bọ̀ nǹkan tá a wá realize ni pé torí pé ìsàlẹ̀ nìkan níná wà ìsàlẹ̀ ló máa kọ́kọ́ jiná òkè tiẹ̀ lè má tíì jiná so ìdí nìyẹn tí ìdí nìyẹn tó fi dáa téèyàn bá lè lágbára láti gbìyànjú kó wa imported oven but over the time tẹ́ bá ṣe ń ṣiṣẹ́ tẹ́ bá yìí jẹ́ pé local oven yìí lẹ̀ ilé lọ́wọ́ yín lágbára yín ìka ẹ local oven kẹ́ máa lò lọ iṣẹ́ dẹ̀ máa ṣe from there tẹ́ bá bẹ̀ sí ń ṣe owó kéékèèké kéékèèké tẹ́ ṣe owó papọ̀ ẹ máa rí owó ra oven ńlá a máa bẹ àwọn ìjọba tí wọ́n bá lè bá wa wọ́ ṣe wá nǹkan ṣe sí ọ̀rọ̀ iná tí iná bá wà déédéé a fẹ́ ṣe bread a fẹ́ ṣe cake kò sí pé à ń tan generator by then tá a bá tan generator cost of production wa increase ó dẹ̀ máa reduce profit wa then gbogbo àwọn equipment tá à ń lò gbogbo èyí tí wọ́n ń kó wọlé tá a bá tiẹ̀ lè ṣe é ní nàìjíríà ká wá bó ṣe máa di pé àwọn bá ṣe ń kó wọlé yẹn ó wà reduce ó máa lè jẹ́ kí common people tó fẹ́ tó fẹ́ go into the profession kó lè afford láti ra àwọn equipment yìí then tó bá lè make funds available fún wa because expansion into the bakery business is very very enormous if there are ways that can be channel, sí àwọn baking profession ká fi lè ní access sí owó láti sọ iṣẹ́ wa náà di ńlá òun la máa máa fi sí Isaac continue your work ṣe máa fi omi yẹn sí díẹ̀ díẹ̀ sódà omi yẹn ò ní pọ̀ jù ṣẹ́rí bí dóòwù kì í ṣe ń mìṣẹ̀ tó ń kó gbogbo ẹ̀ láti ìsàlẹ̀ a nílò omi díẹ̀ sí a nílò omi díẹ̀ sí ó ti tó bẹ́ẹ̀ yẹn then ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mo máa gbà yín níyànjú pé gbogbo iṣẹ́ tí ẹ bá ń ṣe ẹ gbúdọ̀ mọ̀ nípa ẹ̀ ẹ má sọ pé ẹ ní bakery ẹ wá gba baker nìkan ẹ mọ̀ bí wọ́n ṣe ń mìsí flour tí ò bá sí bẹ́kà kankan nínú bakery nísìn máa wọ mi mo bẹ̀rẹ̀ sí ní bake mo lè mo lè bake mo lè fire oven mo lè turn mixer so ẹ má sọ pé tẹ bá ti kọ́ṣẹ́ ọwọ́ kẹ wá rẹ̀ pẹ̀tẹ̀ sílé kẹ má ṣe nǹkan kan bẹ ṣe ń ṣe ẹ ní láti máa wò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ni wọ́n ń ṣe ń bẹ̀ sódà kò ní dàbẹ́ ni pé ẹ tiẹ̀ mọ̀ nǹkan kan nípa iṣẹ́ tẹ̀ ń ṣe ṣe mix báyìí wọ́n ti wá tó àsìkò tá a máa fi yeast wá sí sára fi yeast àwọn ìgbà míì tó wáyé pé à ń kánjú a lè fi yeast yẹn náà sí láti ìbẹ̀rẹ̀ but over time bá ṣe ń bake lẹ́mọ̀ béèyàn bá ṣe ń ṣiṣẹ́ sí èèyàn máa máa kọ́ ọgbọ́n sí làwa realize pé tá a bá tètè fi yeast yẹn sí ìgbà míì ó máa ń jẹ́ kí búrẹ́dì yẹn tètè wú. so nǹkan tí mò ń ṣe ń sìn láti fi pa tẹ̀síwájú adúpẹ́ níbi tọ́lọ̀ wọn wà lọ́wọ́ dé láti two thousand and ten tí mo ti ń ṣe iṣẹ́ yìí the number of staff ta ní ó ti increase but nísìn nǹkan tí mo tí mo tí mo fẹ́ ṣe gan sìn tó yẹ pé ó máa jẹ́ ká lè máa ní ìlọsíwájú constant marketing àti branding mo make sure pé ìyẹn kò ní jẹ wá níyà a máa make sure pé a máa ṣe dáadáa so that ibi tí wọn ò ti gbọ́ nípa mi dé wọ́n lè mọ̀ pé mídìí wà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Orísun TV tí wọ́n ń gbé irú ètò báyìí iṣẹ́ ọwọ́ sílẹ̀ tó lè jẹ́ kí irú àwa àwa tá à ń dìde báyìí kí a lè máa gbòòrò sí ọlọ́run iléeṣẹ́ yìí wọ́n máa wòkè sí. tẹ́lẹ̀ wá wò pé ní ọdún bíi mẹ́wàá sí bíi ta wà yìí níbo ni nídìí máa wà. gbogbo akitiyan tí mò ń ṣe Waking Me Day kó lè di household name tó yẹ pé gbogbo ilé tàbá bí àwọn ilé-iṣẹ́ àwọn ilé-iṣẹ́ ńláńlá tó ṣe di pé wọ́n mọ orúkọ wọn lénìí gbàtà bá máa fi rí ọdún mẹ́wàá síbi tá a wà yìí gbogbo ilé náà ti máa mọ̀ nípa midday midday dis midday chinchin midday bread midday cake midday pastry midday burger you know ọlọ́run dẹ̀ sí máa bẹ̀rẹ̀ sí ní máa gbòó sí a máa gbòó sí ní agbára ọlọ́run. ṣẹ́rí nígbà míì tá a bá fẹ́ bake náà a lè fi yeast yẹn sí láti bẹ̀rẹ̀ kó ṣe pé a lè fi sí bọ̀ṣẹ́ mọ̀ pé iṣẹ́ téèyàn bá ti ń ṣe lójoojúmọ́ tó bá yẹ ẹ máa bẹ̀rẹ̀ sí ní develop àwọn method kan tó máa jẹ́ kí iṣẹ́ yín wà faster over the time I realize pé tá a bá fi yeast sí láti bẹ̀rẹ̀ bóyá tíná bá lọ ń sìn tàbí bóyá iṣẹ́ pọ̀ tá fẹ́ ṣe papọ̀ because yeast ti wà láti bẹ̀rẹ̀ mixer yẹn kẹ̀dẹ̀rẹ̀ ó máa ń generate heat tó máa jẹ́ kí yeast rise faster so but bí yeast bá ṣe wá fi yeast sí later and sin àwa ọ̀rọ̀ máa dìde díẹ̀ díẹ̀ díẹ̀ kò ní jẹ́ kí bẹ́ẹ̀dì wá le call at any point in time. bó dẹ̀ ṣe mix lọ yẹn ẹ máa máa wò ó ìgbà tí dóò yín bá ti smooth ẹ máa rí ó máa smooth bó ṣe ń lẹ̀ mọ́ kí bó ṣe ń lẹ̀ mọ́ mixer ẹ̀ ẹ lè gbọ́n flour díẹ̀ sí i so flour yẹn kò ní jẹ́ kó máa lẹ̀ mọ́ mixer ó dẹ̀ máa lè jẹ́ kí gbogbo ẹ̀ kó kúrò ní ara mixer mixing bowl so tó bá ti smooth ẹ máa rí like ẹ wò ní ìsìn ṣe rí pé ó ti smooth can you feel it it's smooth so at this point dough yìí máa wà elastic the dough will be elastic so at this point ẹ máa fi mọ̀ pé dough náà ti ready ó máa wà stretchy so Isaac ó dáa ká lọ sí school o gbogbo ẹ̀yin generation tẹ̀ ń bọ̀ ó dáa ká lọ sí school bọ̀ yorùbá ní pé iṣẹ́ ọwọ́ ẹni kì í tan ní jẹ iṣẹ́ lóògùn ìṣẹ́ mo wá síṣẹ́ ọ̀rẹ́ mi gbogbo as much as a bá lọ sí school ó tún yẹ ká níṣẹ́ ọwọ́ èmi ní mo ṣe wà ń sìn mo lọ sí yunifásitì mo kàwé mo ní two one in plant biology bọ̀ òun kọ́ ni mo fi ń ṣiṣẹ́ lẹ́nu láti bí ọdún mẹ́sàn-án tí mo ti ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ tí mo kọ́ òun ni mò ń lò tí mo fi ń jẹun so bẹ́ẹ̀ bá ṣe múra bá ṣe lọ school ẹ tún make sure pé ẹ kọ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì iṣẹ́ ọwọ́ kì í tan ní jẹ. orí mẹ́sàn mi sọ̀rọ̀ pé mi ìdẹ́gbẹ̀rẹ̀ pé mi ìdẹ́gbẹ̀rẹ̀. báìbù ní pé ẹ̀bùn tó wà lọ́wọ́ èèyàn á ṣí ọ̀nà the gift of a man will make a way for me ṣé rí iṣẹ́ ọwọ́ yìí oríṣiríṣi ibi ló ti gbé mi dé àwọn lọ́balọ́ba àwọn ìjòyè tí mo ti ṣiṣẹ́ fún presently sí a ní àwọn restaurant kan ní local airport ń bí oríṣiríṣi àwọn òyìnbó international intercontinental dishes là ń ṣe meanwhile gbogbo àwọn companies banks organizations tati sóúnjẹ fún tati you know àwọn tó fẹ́ pé tó bá pé kò ṣe ṣe ọwọ́ ẹ̀ ni mò ń ṣe tí mi ò tiẹ̀ lè bá pàdé literally but ọlọ́run ti gbé ọlọ́run ti gbé mi pàdé wọn nídìí iṣẹ́ yìí mo dúpẹ́ mo ṣe wedding ọdún keje tí màá ṣe tí wedding mi rèé ayọ̀ dẹ̀ wá ń bíbẹ̀ láti ìdí iṣẹ́ yìí mo ti travel outside the country láti ìdí iṣẹ́ yìí màá rán ọmọ lọ school láti ìdí iṣẹ́ yìí aṣọ oríṣiríṣi mèremère. orí mẹ́sẹ̀ mi sọ̀rọ̀ pé mi dẹ́gbẹ̀rẹ̀ pé mi dẹ́gbẹ̀rẹ̀. orúkọ mi ni Olúmídé ayaba martins ketura ni mí baker ni mí ẹ máa wo Orísun TV iṣẹ́ ọwọ́ ó dáa